sharia islam tó rò ma pẹ̀lú ògo Ọlọ́run bẹ̀ ni a ti bẹ̀rẹ̀ hadith wa lónìí ká gbọ́ matnul hadith. بسم الله الرحمن الرحيم عن عبد الله بن عمر رضي الله عنهما أن رجالا من أصحاب النبي صلى الله عليه وسلم اذكروا ليلة القدر في المنام في السبع الأواخر فقال رسول الله صلى الله عليه وسلم وسلم أرى رفياكم قد توابعت في السبع الأواخر فمن كان منكم متحري متحريها وليتحرها في السبع الأواخر عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال تحرى ليلة القدر في الوتر, في الوتر من العشر الأواخر الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين باب ليلة القدر ورنقى أرو ليلة القدر èyí gbogbo wa mọ̀ pé inú àwẹ̀ ni ni máa wá àmọ́ ń gbọ́ ṣe pọ̀rọ̀ báàbù síyáàmì náà ni à ń kà lọ́wọ́ nínú tíra yìí ọ̀rọ̀ nípa àwẹ̀ òun la ka hadithi dé òun lọ́fà tí àfa alimami makidisi tí wọ́n fi mú ọ̀rọ̀ leilatul qadiri wa ń bẹ̀. kátó bẹ̀rẹ̀ sí ní ka hadithu yìí kásáré pé àwọn kápákíyèsí wa sáwọn nǹkan kan tí sábà máa ṣẹlẹ̀ tọ́pọ̀lọpọ̀ wọ̀ ẹ́ kàkún anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ní òpin ahun òun lẹni tí wọ́n dá kọ òun anabi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó sàṣàlátù fún anabi sallallahu alayhi wa sallam òun ní àṣejù èèyàn pọ̀ sí ń bi àṣàlátù ṣiṣe fún anabi sallallahu alayhi wa sallam ẹnu kéèyàn kan fẹ́ kọ́ sí i àṣàṣàlátù fún anabi ọ̀wá nídìí àwa ń kígbe sallallahu alayhi wa nìkan ni ọ̀dà àmọ́ gbogbo ìgbà tá a bá gbọ́ tí wọ́n dákọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun ẹ jẹ́ ọmọ wa la pàtàkì jùlọ àwa tá a bá jẹ́ ahlùsúnà ti wàlìjàmáà ẹ jẹ́ ọ jẹ́ àṣà wa ìmọ̀ sàṣàlátù fa anábì gbogbo ìgbà tí wọ́n bá dákọ̀ anábì ọ̀dà púpọ̀ látàrí báyìí náà kọ́dà bẹ́yẹn bá wá ń kọ nǹkan kalẹ̀ yàtọ̀ fún pé ń gbogbo tíra àwọn onímọ̀ tẹ bá ká ojú ìkan wọn débẹ̀ ìpè àwa kọ́kọ́ ànábì àbákọ́ Muhammad sallallahu alayhi wa sallam kójú ọwọ́ akanni débi pé kámẹ́lì sàṣàlátù fún ànábì kọ́dà ń bè nǹkan kíkọ́ bẹ́ẹ̀ bá wo hadith tá n ka yìí náà láti ibi títíra yìí ti bẹ̀rẹ̀ tó fi débi akéde yìí àfi bí wọn bá dákọ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam láàánú rí kí wọn kọ sallallahu alayhi wa sallam sí i. ara ń tí ò wá da òun ni ká wá fẹ́ pé à ń kánjú àbí wa ẹlòmíràn wà kọ sọ́ọ̀dì kọ ọkọ̀ yọ wà open bracket méjì yọ wà kọ sọ́ọ̀dì sí láàrin èyí wọn ò ládàá ẹni bẹ́ẹ̀ bá sọ́ọ̀dì sọ́là pé ń kúkúrú gbogbo eléyìí àkọ́bá kéwu mu kọba ẹ̀kọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ ní nípa ìbálò àwa àtànẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam kọba mu. nínú àwọn àkíyèsí wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wa lónìí kọ́dọ̀ fẹ́ jọ pé bóyá ṣe ìtọ́ni ni ọ̀fẹ́ kí ládàáyìn ó pé torí bẹ́ẹ̀ yẹn bá ma ládàá tí ń bẹ́ẹ̀ ń bi kéèyàn sàṣà láti fa anabi sallallahu alayhi wa sallam anabi ni man sọ̀la alayya sọ̀láàtàn sallallahu alayhi biha ashra bí wọ́n bá sàṣà látò ẹ̀yọ̀ kan fún ànábì mẹ́wàá lọ́lọ́run ó fi dá padà fún ọ ẹ dákun oore wo lójú eléyìí ń lọ àmọ́ ń tá a máa ń wí jáde lónìí kìí sàṣà látò o ẹlòmíì sàṣàlà ànábì sàṣàlà ànábì sàṣàlà bẹ́ẹ̀ yẹn bá ń wí léyìí ládàá sàlátù kan ò sí fún un bí ọba tún gbẹ́sẹ̀ kama jojú ọkàn wa à ń ṣe wá sí ni à ń katira ni à ń bára ẹni sọ̀rọ̀ ni kódà kéyìn ó sì dákẹ́ ó lóore fún ju sàsálàm lọ anabi sàsálàm anabi sàsálàm ẹ dákun kíní ti ń fọnká púpọ̀ látàrí nkanjú sọ̀rọ̀ ni mọ̀fí ọ̀yá mi ni àà èyí tọ́lọ̀ ń bá kádàrá pé yẹn lè sọ àmọ́ máa ń fáwọn èèyàn pé nínú ẹ̀kọ́ tèmi gan kọ́ ní láìfù tèmi gan ní gbogbo gbòòrò ìlú anabi lónìí sallallahu alayhi wa sallam bàbá tí wọn kù lágbà àfa gbogbo Madina ẹni ọba lọ hajj kó béèrè àwọn ni sheikhuna asheikh abdulmuhsin ibn abbad albadr àwọn làgbà àfa gbogbo Madina lónìí wọn ti jẹ olórí wọn ti jẹ vice chancellor university rí àfa náà ni wọn wọn tún wá kó vice chancellor àwa tí a bá wọn fáyé chancellor wọn tún kọ́ àwa gan lẹ́kọ̀ọ́ wọn lájọ́ táwọn bá kú làwọn tó ní kọ́ yẹn kéwu mọ́ bàbá ti rìtáyà wọn wá ń kọ́ yẹn kéwu lọ́fẹ̀ẹ́ ní ní yunifásitì láì gbà kọ́ bọ̀ irú opportunity lọ́lọ́run wá ní káwa ní wọ́n ti àwọn tí wọ́n kọ́ àwọn àgbàlagbà ni àwọn ọba wọn gbà wọn fi wà ní lecturer bọ̀tọ́lá pé wọ́n rìtáyà wọn wá láwọn ìtáyà àfi bẹ́ àwọn ọba lé okun mọ́ bàbá máa sọ fún wa pé ntọ́rọ́ lọ́wọ́ bá pọ́n àwọn lé pé ńjọ́ tí wọ́n dá islamic university ilẹ̀ jamia islamiyya àti gbogbo wa ń gbọ́ ni àwọn làwọn kọ́kọ́ wọ kíláàsì kọ́yàn bẹ́ẹ̀ wọ́n ní torí pé ńgbà wọn ṣe timetable kùlíà faculty kan náà wọ́n ní ńjọ́ náà òun ni faculty sharia bàbá ni wọ́n wá ṣe timetable timetable ọ bẹ̀rẹ̀ níjọ́ kínní ìjọ sátidé ń pè pálámísì jimá ní ìsinmi àwọn ò ní sẹ́ńjọ́ sátidé hùn ìjọ sunday iṣẹ́ tàwọn ní píríọ̀dù alákọ̀ọ́kọ́ ìjọ saturday tí wọ́n ní jamiu ọbẹ̀rẹ̀ ẹ̀kọ́ wọn lọ bá gan lóun fẹ́ wá king faisal lọ́wọ́ lórí oyè ńgbà náà òun gan wa ní àwọn gbọ́dọ̀ sírú jamiu àbáyé lẹ́yìn òun ọba wa wá látòdìdí riyadi wọn wà rẹ́kọ̀ kankan kọ́njọ́ ìjọ sátidé ọwọ́ ajé wọn sọ di pé làkàtó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ bàbá lọ́wọ́ á jẹ́ pé àkọ́kọ́ ẹni tí ó kọ́ wọ kíláàsì kọ́ yẹn jamiu islamiyya àwọn abdulmohsen ni àwọn rí pọ́lọ̀ ń fi pa àwọn lé ni kì í ṣe pa àwọn làwọn tó bẹ́ẹ̀ àwọn táwọn wa kọ́kọ́ kọ́ yẹn jamiu yìí àfi báwọn bá kú làwọn ò tó ní wọ kíláàsì kọ́ yẹn mọ́ tó ẹ̀kọ́ ńláńlá lélẹ́yìn náà bọ́ tí ń tì tí mò ń gan ni ntí bàbá sọ fún mi gan a wà ní kíláàsì tí wọ́n ń kọ́ wa báyìí náà ni ẹnu bàbá sì ya púpọ̀ ní wọ́n bá ń kọ́ yàn ń kéwú ẹ máa sáré kẹ ẹ máa kọ́ ní tí wọ́n bá ń wí ni kọ́ má bàa fò yín. a wá béèrè pé bàbá afẹ́ máa kọ́ gbogbo ní ẹ bá ń wí ǹjẹ́ àyè wà fún wa irú bẹ́ bá dákọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ká máa kọ́ sọ́ọ̀dì àbí sọ́lám àbí ká máa filẹ̀ ah bàbá ní kí ló dé ah afẹ́ máa kọ́ntì gbogbo ntẹ̀ ń wí afẹ́ kọ̀ọ̀kan kan ó fò wá a sì rí pé bàbá ń kọ́ ilé yìí yóò tún jẹ́ ká máa pẹ́ ẹ pé kí ni bàbá fi dá wa lóhùn jọ náà bàbá ní ìsàsàlátù fa nàbì tukọ̀dímúkà wàlà tu àfẹ́rù bọ́bá ẹgbẹ́ nu gbà tó fi ìsàsàlátù fa nàbì ni gbà pé yóò tì ó síwájú ni kò ní fọ̀ sẹ́yìn wàláì láti jọ́nà ọ̀rọ̀ tí ń sọ yìí báyá bí 1990 i think 92 yes 1992 èmi ò gbàgbé rẹ̀ lónìí ló mú mi rántí ọ̀pọ̀lọpọ̀ tí mò ń wí pé ẹ̀dàkùn ṣètọ́ ní fẹ́ mọ́ díládàá wa kù sàásálàm nkankan èyí wọn yìí sàṣàlátù fún anabi o ẹ̀dàkùn ẹ̀ má jojú ọkàn wa débẹ̀ ah, kí ló lé ń bi sọ́lọ́lọ́hùn àlẹ́ yìí wàsálàm so ẹ dákun àkọ́kọ́ ohun tí a fẹ́ pé àkíyèsí wa sí lónìí ká tó bẹ̀rẹ̀ kíka hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam. عن عبد الله بن عمر رضي الله عنهما أن رجالا من أصحاب النبي صلى الله عليه وسلم أوروا ليلة القدر في المنام في السبع الأواخر فقال رسول الله صلى الله عليه وسلم ara ru'yakum qad tawata'at fi as-sab'il awakhir anagba muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àdífì tí abdullahi ibn umar radiyallahu anhuma tó gbà wá ó ní rìjálà min ashabi nabiyyi sallallahu alayhi wa sallam àwọn kan náà àwọn sọ̀hábí annabi sallallahu alayhi wa sallam wọ́n sùn wọ́n wá rí wọ́n lálàárí uru layta laylatal qadri fil manam wọ́n lálàárí pé ìjọba yìí ni ọjọ́ laylatul qadri fil manam lójú oorun fi sábìí al-awafir kọ́dà wọ́n rí i pé báwẹ̀ bá ku méje òun ni tọ́lọ̀ ń fi hàn wọ́n pé bí Laylatul Qadri ọba ṣẹlẹ̀ o yóò jẹ́ pàwẹ̀ kú kínní àwẹ̀ ku ọjọ́ méje tí ó fi parí ni. fakọ́lá rasulillah sallallahu alayhi wa sallam ara ruyakum kọ́tàwá tó àti sábìcì àwàfir faman kana minkum mutaxarriha falyataxarraha fi sábìcì àwàfir. anabi wa ń dá wọn lóhùn sallallahu alayhi wa sallam eléyìí wá tọ̀hún wá wí ìtumọ̀ tàwa tọ́ àti nìyẹn ó di pé wọ́n ń bẹ́ẹ̀ eléyìí ń pè mí náà rí èmi náà lálù àràbà yìí mo lálù àlábà yìí a ànábì wa ní ọlọ́run ti fi hàn mí pé bẹ́ẹ̀ ti rí i ni bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá fẹ́ wá òru Laylatul Qadri ànábì ni ẹ wá sí méje ìgbẹ̀yìn Ramadan ìyẹn ni pé báwẹ̀ bá ń ku méje táwẹ̀ ń di ìmọ̀ méjìlélógún torípa àwẹ̀ lè jẹ́ twenty nine àti wí pé kìí ṣe dandan káwẹ̀ Ramadan ò pé ọgbọ̀n kọ́ra yìí tà nábì gbà tó pọ́gbọ̀n ó kéré sí èyí twenty nine sallallahu alayhi wa sallam eléyìí ni hadithu wa alákọ̀ọ́kọ́ kí ni fíkú hadithi yìí àkọ́kọ́ ń bẹ ni pé laylatul qadri òru ńláńlá ni ọlọ́run ọba ọmọ ọmọ gbé e pamọ́ kò sọ fẹ́nìkan pọ̀n ń pé ìjọba yìí lé látòlù kọ́dúrì ọmọ jẹ eléyìí ni ọmọ jẹ èsì pé a àwa làwa mọjọ lé látòlù kọ́dúrì lọ́dọọdún ìjọba yìí làwa máa ṣe gbogbo ẹ̀ ntójú yìí ò tó léèyàn wí anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi níbẹ̀ yẹn ọba wa kọ́ wa sí kọ́ wa sọ́jọ́ méje ìgbẹ̀yìn ń hadithi míì tá a nẹbi ni kọ́dà ó ṣe é ṣe kọjẹ́ nu ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn kọ́mẹ́jẹ́ méje nìkan torúkọ hadithi míì fi yé wa pé kọ́dà Laylatul Qadri tata na kọlù Laylatul Qadri a máa síkú lọ́dọọdún lọ́jọ́ kan sọ́jọ́ míì Laylatul Qadri bọ́ bá jẹ́ mẹ́tàdínlógún àmẹ́tàdínlọ́gbọ̀n lọ́dún yìí ó lè jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́dún tí ń bọ̀ ó lè jẹ́ mẹ́tàdínlọ́gbọ̀n lọ́dún mi àmọ́ anabi jẹ́ oyé wa pé ń bi wítírù ntí eh, n bá ń jẹ́ odd number twenty three twenty five twenty seven twenty nine ìjọ tí Laylatul Qadri ọ̀bọ̀ sínú àmọ́ kéèyàn wá mọ̀ pé àwa mọjọ́ tí Laylatul Qadri bọ́ sí sallallahu alayhi wa sallam anabi ní bẹ́ẹ̀ yẹn ọba wa kó gbìyànjú kọ́ wá sí ìmọ̀ méje gbẹ̀yìn àbí mẹ́wẹ̀ẹ́ àwọn onímọ̀ ní ara hikma ti ń bẹ́ẹ̀ bí eléyìí ni pé gẹ́gẹ́ bí hadithi ta kéne jẹjọ pa nabi níbi yẹn ọba sin lọ́hùn kò sínú ẹ̀sìn kíkà wá péjọ kan ṣoṣo láàyàn sọ́tọ̀ àmọ̀ sẹ́lọ́hùn lọ́jọ́ mi. ajẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ gbìyànjú tọ́fẹ́ sin lọ́hùn mú gbogbo ọjọ́ mẹ́wàá àbọ̀jọ́ méje tó kù bọ́lọ̀ ń bá wa ní o ṣe déédéé lẹ́yìn Lailatul Qadri inú ọ̀kan nú ẹ̀ alihamudulilayi àmọ́ bọ́bá ipá ti mọ̀lẹ́ látòlù kọ́dírì ni gbogbo ọ wà á dúró dijọ́ ni ìjọ́hun nìkan lẹ́lòmí ọ̀fẹ́ kásámú àbíjọ́hun nìkan lẹ́lòmí ó kì í tàhájùdí nírú eléyìí ti ń ṣẹlẹ̀ lóru mẹ́tàdínlọ́gbọ̀n lónìí ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ kóru mẹ́tàdínlọ́gbọ̀n yìí nìkan lé látòlù kọ́dírì ó súnmọ́ ni kò jẹ́ dandan gẹ́gẹ́ bí hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam yìí ó lè jẹ́ mẹ́tàdínlọ́gbọ̀n ó lè jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kọ́dọ̀ ó lè jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n ńbẹ́nu gbogbo ń tà nábì wípé fi sábẹ́ẹ́ al-awakhir nínú àwọn ọjọ́ méje tí ọba gbẹ̀yìn lára fíkìú hadithi báwọn onímọ̀ ti ṣàlàyé rẹ̀ àwọn kan la ní wọ́n lálàá yìí ǹjẹ́ nìkan náà lè sùn kọ́ lálàá lónìí kópa nàbì ní kí n máa ṣerú àdìkìrì báyìí àbá nàbì ní kí n máa kírun báyìí àbí mo rí ànábì lójú ran lónìí alójú oorun lónìí iṣẹ́ tó fún mi ní kí ni sẹ̀ríà islam wí ń pẹ́ àkọ́kọ́ ni a ti sọ fúnra wa rí ń bì yìí anábùa muhammad sallallahu alayhi wa sallam anabi ní bẹ́yìn bá rí òun anabi ní bí ìròyìn ti rí bóun ti rí ńgbà tó ń wáyé anabi lóun gan lórí sallallahu alayhi wa sallam anabi ní gbogbo èèyàn ní ṣètọ́ni ó lè máa gbé àwọ̀ wọn wọ̀ àfàwọ̀ tòun sallallahu alayhi wa sallam. àmọ́ hadithi yìí ni ká wá gbọ́yé dáadáa alimami ibn abbas radiyallahu anhu tó súnmọ́ anagba muhammad sallallahu alayhi wa láyé ibn abbas wọn ní bẹ́ẹ̀ nìkan bá wá bá a pé òun mọ̀ sùn rí anabi lónìí ẹ pé kí ni ibn abbas yóò wí sífùlì describe ẹni orí fún mi bí n bá ti ń wí kànkàn ó ní irùngbọ̀n kan tí wọ́n á ń wọlé ọwọ́ àwa gbádá ọwọ́ àà ibùdó àbáṣe ànábì kan sallallahu alayhi wa sallam ah, ah, ìròyìn ànábì ni bá ànábì ti ga mọ́ ni bá ànábì ti kúrú mọ́ bá ànábì ti bó ti mọ́ mọ́ ni bí irun rẹ̀ ti kún mọ́ ni bí irun gbọ́n rẹ̀ ti gùn mọ́ ni bọ́bá ti yàtọ̀ sọ́kàn kan nù ròyìn ibùdó àbáṣe àníṣe tọ́ ni lórí eléyìí ní túmọ̀ àdìsí ànábì pé ni ọ bá rí òun gẹ́gẹ́ bóun ti rí bóun ti wáyé ni o àmì yẹn wá lóhùn rí ẹnìkan wá wá gbádá wá ṣèkínní wá lóhùn lànàbì ṣètọ́ nìyí o gẹ́gẹ́ bí àdìsí ànábì wa muhammad sallallahu alaihi wa sallam kọ́dà láyé ọ̀kan nú àwọn sálàf ẹnìkan tún wá bá kóhùn rí ànábì ó ní ó ròyìn ẹ̀ fún un ẹnì yìí wá ròyìn ròyìn ròyìn ọwọ́ àníta lórí pé ròyìn yìí jọ nínú gbogbo tó ń wí yìí a oní hasan ibn ali hasan ọmọ ali oní sọdakta innahu kana yushbihu hasan ju anabi púpọ̀ lóòótọ́ anabi lórí sallallahu alayhi wa sallam àkọ́kọ́ nù lànà táwọn afa gbé kalẹ̀ nìyẹn kìí gbogbo ẹni ọba wa sùn tọ́wá lálà tọ́wá rẹ nìkan tí wọ́n sọ fún pòun là nẹ́bí ọlọ́run àbóhun ni umaru àbóhun là abubakari anabi ló lè jẹ́ ṣe ìtọ́ ni o àdìsí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni àmọ́njọ́ tó bá ka ìròyìn ànábì ìròyìn ànábì ó sì rújú àwọn àfọ́ ọlọ́nkọ́sán wọn lẹ́sẹ̀ dáadáa wọ́n ṣe báàbù kan nu tíra nu kéwu tó yẹ pé ròyìn ànábì nìkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí kéwu mi bẹ́ẹ̀ àwọn tíra báyìí là ń pè ní kíni aṣàmáìlú almuhammadiya aṣàmáìlú almuhammadiya sallallahu alayhi wa sallam bó o ní ran ànábì ti rí bó o lẹ́sẹ̀ rẹ̀ gbogbo bí ìgbà téèyàn ń wo ànábì báyìí lọ́wọ́ alákọ̀ọ́lẹ̀ bí yẹn bá lóhùn rí ànábì ká fi wọn ìròyìn ànábì bọ́ bá bá a mu ànábì ní ṣètọ́ ni ò ní lágbára àti gbé àwòrán òun wọ̀ àmọ́ bọ́ bá rí nǹkan míì tó yàtọ̀ nǹkan kí nǹkan lórí o. bí yẹn bá wá rí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àbórí nǹkan míì ó rò pa ànábì ni ọwọ́ á ní máa lọ sí nǹkan báyìí máa lọ gbarú àwẹ̀ báyìí máa lọ kírun báyìí Ma lọ ṣerú àdúrà báyìí àwọn onímọ̀ ní ntí à ń pè ní aṣakú wàlìyẹ̀kínu lọ́wọ́ adéhùn aṣakú wà àlìyẹ̀kí nǹkan kan dájú iyèméjì ń bẹ́ ń bì kan ìdájọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam látọjú ayé anabi la anabi ti fi píríncípù yìí kalẹ̀ pé gbogbo ọjọ́ tẹ bá ti rí nǹkan méjì tọkàn dájú tíye méjì ń bẹ́ ń bí ọ̀kan ẹ pa tíye méjì ní èyí tó dájú ní ẹ lò àdéhì tọ́tọ́ka rẹ̀ pọ̀ kádàpọ̀ kan bẹ́ẹ̀ Abu Hurairah radiyallahu anhu ọwọ́ àbí ànábì ń jọkan sallallahu alayhi wa sallam ó ní wà nábì ìmọ̀ ẹsẹ̀lẹ̀ síyàn pé èèyàn wà lórí irun yóò wá máa dàbí ìgbà tó yẹ pé nǹkan kan ó jáde lára àyàn bíi so kò sì ní dá lójú Abu Hurairah ní máa ṣèyàn bẹ́ẹ̀ bọ́pọ̀lọpọ̀ wa náà ti máa wọlé sàlùwàlá tán àbí mo ti so àbí n tí ì so ẹ pé kí la anabi fi dá àbúrò ra wí njọ náà ló fi dá lóhùn njọ náà ẹ anabi ní innama dhalika shaitan arọ ọ̀nà tí shaitan fi fẹ́ máa dọkàn yín rú lórí ni anabi ní hatta yasma'a sawtan aw yajida riha yakinunu anabi ní máa kírun ẹ títí tó fi gbọ́ ohun àmọ́ ohun tí so máa mú jáde a ó rí ìhà àbò òórùn so àmọ́ àbí àbí nǹkan kan ti ẹwọ́ bí tí islam rọrùn dé bí nǹkan kan bá dáni lójú èèyàn èèyàn ò mú lọ́wọ́ títí tí nǹkan míì tó dájú ó fi gbálẹ̀ òun làwọn àfọ̀hún fi kí pè ní àlìyàkínú láàyà zúlù bí oríṣiríṣi ìmọ̀ fòrò àwọn wá fàyọ̀ ń bẹ́ẹ̀ pé bọ́ bá ń se yè méjì nísìnyí pé ah, mọ́sálù aláǹtó wọ mọ́sálásí àbó ti já àbí ò tí ì já ó dùn lórí pé kè já ni. àmọ́ bọ́ bá ẹ̀kọ́ ń se yè méjì pé ah, ǹjẹ́ mọ́sálù alálẹ̀ kan àbí ń se ó dùn lórí pé ò se gíní ò se ni èyí tó dọ̀ lójú ni pé ò se ọ̀wá ń se yè méjì ǹjẹ́ mo tiẹ̀ ǹjẹ́ rí mi ń gbà mo bomi àlùalá àbẹ́ rí mi tí mo gbági lọ ah, ọ̀sàlù alánu ní ti ń jẹ́ sẹ̀ríà ìsìlámù nìyẹn oríṣiríṣi ọ̀nà làwọn àfáà lò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wàá ní ọba bẹ́nìkan bá lóun rí nǹkan kan ànábì ni àbórí nǹkan míì tó rò pa ànábì ni ṣakunu kíni yaqinu alukur'an alkarim wa sunnatu nabawiya èyí tó dá wa lójú ni alukur'an ta ànábì ké fún wa àtàkọ́lẹ̀ pé ànábì wí báyìí ànábì ṣe báyìí ànábì lọ bí báyìí ànábì kọ̀ǹkà báyìí àwọn yìí ń dájú bàbá wa rí nǹkan míì téèyàn lòún rí lójú oorun tó bá wọn mú alihamudulilayi tí ò takò àmọ́ bọ́ bá ti lè takò ìdájọ́ ànábì ni pé gbé yìí tí èméjì ń bẹ́ẹ̀ lẹ̀ ni bóyá èsù lórí tó péré lànàbì fún ọmọ ọwọ́ apayéhùn tì èyí tó dájú ńbẹ́nu alukur'an kẹrin àbí ńbẹ́nu lànà nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam òun lè yàn ọ́ tẹ̀lé bẹ́ẹ̀ yẹn bá mọ kọ́ ìdá yìí yọ gbádùn ẹ̀sìn ọlọ́run púpọ̀ gbogbo ntí ọmọ wa da ẹ̀sìn rúmọ̀yàn pé ó sì rí nǹkan báyìí wọ́n sì láwọn rí nǹkan báyìí ó sì ní wọ́n ṣe nǹkan báyìí àwọn kankan bẹ tó dájú tà nẹ́bi kọ́ wa o bí nǹkan kan bá ta kó a gbé yìí tí iyèméjì ní bẹ́ńlẹ̀ àfilélẹ̀ ni o èyí tó dájú nù alukur'an kẹrim àti nù hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam òun lè yín ó dùn ní ma lẹ́yìn gbàtà nẹ́bi ọba sí ma nígbàtà nabi ń bẹ láyé ẹ̀rí gbogbo ẹni ọba lòun rí nǹkan kan gbogbo àdìsí tẹ́ gbọ́ pé ẹ sàbẹ̀ kan sún lòun rí nǹkan kan báyìí ṣé yọ ọmọ lò àbí yọ wà bá nàbì kò sí sàbẹ̀ tí ọ wà wọn wọn máa kírun kan tí ọ wà lọ sálù alájẹ ọmọ kì yọ wà bá anabuwa muhammad sallallahu alaihi wa sallam ẹni ó lóun gbọ́ pé wọn ní wọn máa pèrún báyìí ọ wà bá nàbì ẹni ó lóun pé lélátòlù kọ́dírì wọn níjọ́ báyìí ni ọ wá sí ọwọ́ ti ń jẹ́ sínú anabi ni ọ wàá gbé a da èyí tẹ́ rí yìí orí bẹ́ẹ̀ èyí tẹ́ rí a èyí wọn ò sínú ẹ̀sìn nígbà tá anabi ò sì sí mọ́ anabi ni mo fi nǹkan méjì kalẹ̀ fún yín láǹtàdínlù máa tàmà sàkùn bíi anabi ló ń sí mọ́ àmọ́ nǹkan méjèèjì lópin ìgbà tẹ́ ẹ bá gbà mú ẹ̀ ní sọnù kìtàbù lọ́hìí anabi lọ́rọ̀ ọlọ́run alukur'an karim àti sunna wọn anabi tí ó wà lákọọ́lẹ̀ sallallahu alayhi wa sallam nípa báyìí àwọn eléyìí ni fíkìwù hadithi wa alákọ̀ọ́kọ́ lónìí. hadithu kejì an aisha radiyallahu anha anna rasulallah sallallahu alayhi wa sallam qaal taxarraw laylatal qadri fil witri min al-ashril ìyá ńlá wa aisha radiyallahu anha ọlá nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam anabi níbẹ̀ bá fẹ́ wá laylatul qadri òru abiyi òru tó lápẹ́lẹ́ lọ́dọ̀ ọlọ́run ni anabi nígbà tó ṣeéṣe kọ́ wáyé òun ni wítírù òun la pè ní odd number bíi twenty one eh, twenty three eh, twenty five àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbà òun là nẹ́bì nílé látòlù kọ́dìrì máa bọ́ sí àmọ́ kàn ń pé bàbá yìí ni ọ máa jẹ́ ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ sọlọ́lọ́hu aleyhi wasalam eléyìí náà ń bẹ nú ẹ̀kọ́ tá a kọ pé kéèyàn ó gbìyànjú kọ́dà ń bẹ nú hadith tó lẹ́sẹ̀ ńlẹ̀ ànábì tó wíyélé yìí ẹ wá pé kí lànàbì náà ṣe fún rẹ̀ sọlọ́lọ́hu aleyhi wasalam torí pé sunna ànábì ọ̀nà méjì ló pín sí sunnatun kawliya wa sunnatun fẹ̀ẹ́lìyà níta ànábì sọ àti tóun náà ṣe bàbá wa ní ká wá wà ah, ànábì ní a máa wá sá ànábì náà wá ń dúró di okùn wa ìjọ mẹ́ta táwé ọ̀tàn ni ó tó wá múra sẹ́sìn àbíbò là ànábì ṣe hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni pé báwẹ̀ bá ti ku mẹ́wàá wọn là ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ahayà lẹ́yìnlá wà áyè kọ́dà ahlá wà ṣẹ́dàmì zara báwẹ̀ bá ti ku mẹ́wàá anabi yẹ sùn ma òun nìkan kọ wà wà ayi kọ́dà àhàlàhù kọ́dà báwọn yàwó rẹ̀ bá fẹ́ sùn jù àmọ́ ẹ̀jẹ̀ àwọn náà pé a ọjọ́ òru mẹ́wàá tó kù yìí òru oríire ni ẹ má jà ń fà ní ló ru anabi gan yẹ dúró de pé ó di tu òru twenty seven kó tó hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni ahya layla wa ayi kọ́dà àhàlà wa shadda mi zara sallallahu alayhi wa sallam kele yìí náà tún jẹ́ kọ́ fún wa ọ̀pọ̀lọpọ̀ nù wa láàmà yanáfílà láàmà ṣiṣẹ́ rẹ̀ kan àìrántí àwọn ìyàwó wa àìrántí àwọn ọmọ wa kí ló dé bọ́bá ẹ̀kọ́ rire lèyàn fẹ́ ṣe èéṣe tí òwò rire fáwọn ará ilé ẹ̀ náà ẹ̀kọ́ là nẹ́bi kọ́ wa sọlọlọ́hu alayhi wa sallam bá nẹ́bi ti rínu sọlọlọ́hu alayhi wa sallam nípa báyìí alaylatul qadri òru ńláńlá ni òru tó yẹ kéèyàn sọ́kó sórí rẹ̀ ni. Anabisi sì lọ́jọ́ mẹ́wàá tó parí kíni tó parí ààwẹ̀ ìgbà nìníkà wá sí kọ́dà bàbá tún wá kájọ́ jẹ́gbà tí ń bá ń ku òru mọ́kànlélógún mẹ́tàlélógún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti mẹ́tàdínlọ́gbọ̀n àti mọ́kàndínlọ́gbọ̀n àwọn àgbà yìí là nẹ́bi ní ó ṣe é ṣe kílé wáyé. àwọn òru mẹ́wẹ̀ẹ́ wáyé láàfin wa mọ̀ pé ní gbogbo ntìyẹn bá ní lágbára láti ṣe níṣe olóore kó ṣe lóru mẹ́wẹ̀ẹ̀wá àwọn onímọ̀ ní àwọn òru mẹ́wàá kan ń bẹ tọ́lọ́run ṣèròyìn wọn lọ́tọ̀ ọlọ́run ló dá gbogbo òru òun ló dá gbogbo ọ̀sán àmọ́ fúnra ọlọ́run náà wá yan ọ̀sán mẹ́wàá kan ọ̀yan òru mẹ́wàá kan pépé yẹn bá fẹ́ ṣiṣẹ́ olóore lọ́sàn-án iṣẹ́ téèyàn máa ṣe lọ́sàn-án àwọn ọ̀sán mẹ́wẹ̀ẹ̀wá yìí ló jù kí làwọn ọ̀sán mẹ́wẹ̀ẹ̀wá náà inú hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni bí oṣù dòlìhíjà bá ti lé oṣù tá a máa sọdún léyà ni tó bá ti dé ní títí tí ó fi dijọ́ mélòó ìjọ kẹwàá tá a sọdún léyà anabi ni ma min ayyamin al'amalu salihu fihinna ahabbu ila min hadhihi al-ayyam qalu wala al-jihad fi sabilillah. قال wala al-jihada fi sabilillah illa rajulan kharaja bi nafsihi wa mali wa lam yarji' min dhalika bi shay' sallallahu alayhi wa sallam anabi ni kò sí ọjọ́ míì níṣẹ́ tá a máa ṣe lọ́sàn-án láti gba alẹ́ bá ti mọ́ ìgbà tí ilé oṣù bọ́ba ìpín téèyàn fẹ́ sin lọ́run lọ́sàn ni anabi lọ́jọ́ mẹ́wàá wá yìí lọ́ dáa àwọn òru mẹ́wàá wàlàyálín àṣírin tí kuraani wí òru mẹ́wẹ̀ẹ̀wá Laylatul Qadri nìyẹn báwẹ̀ bá ti kù mẹ́wàá nípa báyìí bẹ́yẹn bá fẹ́ sin lọ́hùn gbogbo òru yìí pátá láti gbà táwẹ̀ bá ti kù mẹ́wàá òun ni kéèyàn ó gbìyànjú kọ́lọ́n kí ó fi ṣe kò ń gẹ́ dáadáa. hadith wa ẹlẹ́ẹ̀kẹta an abi sa'id al-khudri radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam kana ya'takifu fil ashr min ramadan. فاعتكف عاما حتى إذا كانت ليلة, ليلة إحدى وعشرين وهي الليلة التي يخرج من صبيحتها من اعتكافه قال من اعتكف معي فليعتكف في العشر الأواخر فقد أريت هذه الليلة ثم أنسيتها أبو سعيد الخدري من صحابي النبوة محمد صلى الله عليه وسلم ọlọ́run gbọ́ tí anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun rí pa anabi kana ya'takifu fil ashr al-awsat nípìlẹ̀ kọ́lọ́run tó fi hàn anabi pé bí ààwẹ̀ bá ń parí lọ ní Laylatul Qadri wa anabi a máa ti káàfù nù àwẹ̀ báwẹ̀ bá da báwẹ̀ bá di mẹ́wàá ni mẹ́wàá tààrin sẹ́mi pé mẹ́wàá mẹ́ta ní bẹ́ẹ̀ nù àwẹ̀ mẹ́wàá tààrin la nẹ́bí kọ́kọ́ máa fi ṣe é ti káfù tẹ́lẹ̀ sallallahu alayhi wa sallam. hatta idha kanat laylatu ihda wa ishrin wa hiya laylatu allati yakhruju min sabihatiha min i'tikafihi. ọlọ́wọ́ adi lọ́jọ́ kan lọ́dún kan náà àwẹ̀ ẹjọ́ ọdún kan anabi ṣe é ti káfù ti máa ṣe ní mẹ́wàá tààrin ńgbọ́ wa di òru mọ́kànlélógún tá nàbí ọ jáde bí wọ́n ti mọ̀ pé ọ parí ti ká fún un gbégbé mẹ́wàá tààrin ní máa ṣe ọlọ́dún ilà nàbí wa ń pé mani i'takafa ma'i falya'takif fil ashril awakhir ànábì lẹ́ni tí ọ bá ṣe ti ká fún pẹ̀lú wọn báwọn ti ṣe mẹ́wàá tààrin yìí kọ́rọ́jú kò ṣe mẹ́wàá ti parí náà kí ló fà á faqad uritu hadhihi al-layla thumma unsituha ọlọ́lọ́wọ́n ọba fi hàn mí lónìí tí mo sùn ìgbà wo ni Laylatul Qadri máa bọ́ sí thumma unsituha àmọ́ fúnra ọlọ́run náà ó tún gé ń gbàgbé ọjọ́ tí ì ṣe gangan. wa qad ra'aytani asjudu fi ma'in wa tinin min sabihatiha ọlọ́mọ̀nà àpẹẹrẹ tí mo rí ni pé òru tí ó bá jẹ́ Laylatul Qadri àṣùbà tí ń bá kí ní àṣùbà tó tẹ̀lé asjudu fi ma'in wa tinin ibi tí ń máa forí kan ẹrọ̀fọ̀ àtomini ìtumọ̀ ẹ̀ ní kó ju ọ̀rọ̀ mẹjúmọ́jọ́ náà falitamisuha fil ashiri awakir anabi ni bẹẹ bá wá wá gẹ́gẹ́ bí ntọ́lọ̀ fi hàn mí ẹ máa wá sínú mẹ́wàá tí ọgbẹ́yìn kọ́dà nù mẹ́wàá nìkan kọ́ walitamisuha fi kulli witirin ẹ máa wá níbi tọ́ jẹ́ mọ́kànlélógún Eh, mẹ́tàlélógún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n eh, mẹ́tàdínlọ́gbọ̀n mọ́kàndínlọ́gbọ̀n anabi níbi tó ṣeé ṣe kí Laylatul Qadri ọjẹ́ nìyẹn kọ́lọ́wọ́n bá kí o fi wá ṣe kóńgẹ́ rẹ̀ kọ́gbà ní ẹ̀sìn fún wa. qala famatarat as-sama'u tilka al-layla Abu Sa'id ní òjò wá rọ̀ bí sàpèjúwe pé wọ́n máa forí kanlẹ̀ fi máa ń wàtí ní tí ń túmọ̀ kójú ọ̀rọ̀ ìtumọ̀ ntàbù sàyídì ń wí nìyẹn. fàwákàfà masjidu masalasi wa ń kan omi fa absorat àyìnlá ya rasulillahi sallallahu alayhi wa sallam ala jabahatihi atharul ma'i wa min subhi ihda wa ishirin. abu sàyídì ni bá nẹ́bi ti wí gẹ́lẹ́ ńgbà mórí tó gbérí dìde kúrò níbi ìran àṣùbà mo rí i pé àpẹẹrẹ rọ̀fọ̀ àtomi ń bẹ níwájú rẹ̀ bó ti wí. ìjọ wo wá lọ ẹjọ́ yìí ń jòrú ọjọ́ kankanléníkíni ogun tí ń fi ń túmọ̀ pé bá nẹ́bi ti wí ìlítàmísúhà fìlà àṣírí àwàfẹ̀rẹ̀ gbogbo ọjọ́ mẹ́wẹ̀ wa ni ẹ fi wá o lè bọ́ sí mọ́kànlélógún bí irú tọdún tábù sàáìdì wí o lè bọ́ sí mẹ́tàlélógún o lè bọ́ sí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n o lè bọ́ sí mẹ́tàdínlọ́gbọ̀n kọ́dọ̀ o lè bọ́ sí mọ́kàndínní ọgbọ̀n àmọ́ èyí téèyàn ó fi ká gbogbo ẹ̀ ńlẹ̀ ni pé ó sin lọ́hùn gbogbo òru mẹ́wàá ẹ̀wá yìí bá nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam bí tí máa ṣe kọ́lọ̀ kó jẹ́ ọ̀rọ̀ fún wa kó gba lẹ́sìn fún wa kí á dó báyìí náà àti dé bá bọ̀lẹ̀ ẹ̀tìká ká tó kó lórí lẹ́lẹ́tọ̀l kọ́dìrì ọjọ́ra wọn lára tẹ̀m̀bíhàtì tí mo ní àwọn àkíyèsí tí mo ní ká pè kọ́dà ká tó bẹ̀rẹ̀ hadithi ọlọ́run ò pé kí n rántí eléyìí ń gbà yẹn òun ni pé lára tí a tún tèmi tún ṣàkíyèsí ni pé àwọn gbólóhùn kan bẹ tá à ń sọ lẹ́nu bẹ́ẹ̀ ọba mọ̀ tún mẹ́ẹ̀ ọlọ́run ó forí jìn àmọ́ àwọn míì burú débi pé bẹ́ẹ̀ yẹn bá mọ̀ tún mẹ́ẹ̀ tí ń tún wí kódò lè yọ̀yàn kó nù Islam ọ̀pọ̀lọpọ̀ wa lónìí orúkọ tó dáa tó rẹwà nínú ọkọ ọlọ́run òun ní kíni alkọ́dírù. nínú ọkọ ọlọ́run ọba tó rẹwà ní kíni alkọ́dírù. amọ́pọ̀lọpọ̀ àbábà wí lẹ́nu lónìí àbábà kọ́ kalẹ̀ yọ̀wá di kíni abdulkadiri tíyàn bá mẹ ẹni ọba gbọ́ lárúbá ẹni tí ọba mọ kọlọ wo dictionary lárúbá wa nílé kí ni ń jẹ́ káàdìrú bẹ́ẹ̀yàn bá mọ̀ tó máa káàdìrú tọ́pọ̀ ọlọ́run ní káàdìrú wàláyé o lè torí ẹ̀ kó mùsùlùmí dépò pa ama wa pẹ nìkan ní abudu lè káàdìrí ó burú púpọ̀ gẹ́gẹ́ bí mo ti wí èdè lárúbáwá èdè kan ni tó ṣe pé bọ́ ọba yí harafi kan lásán òun lẹ́fìrí táwọn afáàfin máa tọpinpin pé ọgbọ́dọ̀ mọ fati àkàkó tó lè kírun torí pé bí arabi kan bá ti yí padà nú èdè Lárúbáwá yóò sì sọ ọ́ di túmọ̀ mí yanyan ẹ dákun Abdul Qadiri Qadiru lọ́lọ́run jẹ́ ìtumọ̀ òde pátápátá ní jẹ́ Qadiru ní ti jẹ́ Qadiru ní tọ́ da òkúta àrójútu ẹ omi tọ́ bá rú ni wọ́n ń pè ní kíni Qadir ẹ̀dàkùn bí yẹn bá wà mọ̀túnmọ̀ yìí tí wọ́n ń pè Abdul Kadiri sẹ́ríkó le ọ̀pọ̀lọpọ̀ wa là á sì máa wí là á máa kọ́ kalẹ̀ là á máa pè lẹ́nu bẹ́ẹ̀ àti kọ́ọ̀fù àti káàfù èdè Lárúbáwá ni larubawa ni bí wọ́n bá lo káàfù ó nítumọ̀ bọ́ bá lo kọ́ọ̀fù ó ṣe kínni ó nítumọ̀ míì ìmọ̀ pé èèyàn ní Abdul Kadiri bí èèyàn bá mọ̀tún mẹ́ẹ̀ ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àmẹ́gẹ́ bí mo ti wí aláàánú lọ́lọ́run ẹ̀ tí ọba mọ̀ ọlọ́run ọ̀yà fi gbogbo wa but lópin ìgbà tí èèyàn bá ti mẹ́ẹ́dàkùn ẹjọ́ ọmọ wa la ẹni ó bímọ ẹni tó lọ́rẹ̀ẹ́ ẹni tí wọ́n ń pè bẹ́ẹ̀ kóun náà sọ fáwọn èèyàn pé má pè mí lábdùl kádìrì mọ́ abdul qadir ó kọ́ tó rẹwà alqadiru lọ́lọ́run jẹ́ o allahu ta'ala alam wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. alhamdulilayi dúpẹ́ fún ọlọ́run ọba àsìkò ìbéèrè ní àwa. one two three four five six seven number one. salaamaleykum. nígbà tí à ń ka àdìsí lọ lẹ́ẹ̀kan wọ́n sọ wípé àwọn kan nínú àwọn sábàá sábàá sábàá àníyàn kí wọ́n ní wọ́n lálàá kí wọ́n lọ bá ànábì wípé àwọn rí nǹkan báyìí nínú àdìsí kan tí ànábì sọ̀rọ̀ sábàá sọ fún wípé ẹni tí ó bá sallallahu alaihi wasallam pé tó bá rí tó bá lálàá nǹkan tí ò bá dáa wípé kí ọmọ sọ fún kan pé kó bẹ̀rẹ̀ lọ́ọ̀nù ṣùgbọ́n tí ó bá pé nǹkan tí ó bá dáa ni kó sọ fún ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí ṣé tí ìyẹn bá lálàá tó pé nǹkan tí ó dáa ni ṣé èyàn lè máa béèrè pé kí ni wàá ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn àbí báwo ni àbí kéèyàn kàn dákẹ́ kéèyàn kàn bàbá ẹni kí ni sẹ́rà sọ lórí ẹ̀. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. ọ̀rọ̀ nípa àlá ni àfa béèrè ní kúkúrú ìlànà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam. òun ni pé bẹ́ẹ̀yàn bá lálàá tọ́ba já láàrin ni àwa náà máa ń tẹ̀yìn orí tí ó dùn máyà èyí ń anabuwa muhammad sallallahu alayhi wa sallam arínú àwọn sọ̀hábẹ́ tí máa lálù irú àlá bẹ́ẹ̀ tí wọ́n wà bá nàbí ànábì ó sì tu fún wọn nítu tí ó dùn mọ́ wọn Umar radiyallahu anhu lóhun ti lálàá bẹ́ẹ̀ rí ẹgbẹ́ kí lànàbì tu fún un ànábì ló ní púpọ̀ nípa ọ̀rọ̀ sẹ̀ríà ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn ní ma wá bá ànábì fúnrú nǹkan bẹ́ẹ̀ àmọ́ ẹ̀ ní gbọ́ pé sàbẹ̀ kan wá bá ànábì pé wọ́n wá ń léwu kí lójú oorun àbí wọ́n ṣe kinní kan ẹnìkan wá iná kan ń gbogbo ti ọba rí bẹ́ẹ̀ ànábì ti kọ́ wọn pé bọ́ ọba rí kò nídìí òwí fẹ́ni kankan ẹnu tó ṣe ànábì ní bọ́ba ẹgbẹ́ gbé ọ̀tún ló fi lélẹ̀ tẹ́lẹ̀ wá yí ìhà rẹ padà ọ̀fẹ́ gbé òsì lélẹ̀ ẹ̀kọ́ ànábì nìyẹn sallallahu alaihi wasallam bọ́ ọba wá jí láì wí fẹ́ nìkankan ànábì ní wọ́n fúnra rẹ náà wá pé allahumma la yatil khayru illa mink wala yadfa'u sayyi'ati illa anta wala ilaha ghayruk ó ti tán bọ́ ọba wí nìkankan bọ́ ọba gbàgbọ́ bẹ́ẹ̀ kọ́sá burúkú ó ṣe torípa nàbì ni ẹnìkan wíńjọ kan pé wọn ń bẹ̀ wọn lórí lójú oorun wọn ń ṣe kínní ànàbì ni kò gbénu ẹ̀ sọ̀hún. alama yuhadithu ahadukum bitalaacu bishaitoni bihi ànàbì ni shaitoni mú ọ lójú oorun ó tún máa wá wíyùn kí gbogbo orú àlákàlà bẹ́ẹ̀ ni ń bẹ́ẹ̀ ọwọ́ àtakò lànà nẹ́bùà muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bá wà lárú àlábáni ọmọ wa kiri ilé ẹnìkan kí ẹ̀dàkùn ẹ̀ bá ń tú ẹ̀dàkùn ẹ̀ bá ń segin ẹni nìyẹn. nínú shar'u man qablana àwọn tó ti wá wá ṣáájú wa gẹ́bí lànà sharia ni pé shar'u man qablana shar'u lana ma lam nunha anhu fi shar'ina ntọ́lọ́mbà ṣe ń sharia fáwọn anábì ọlọ́ntọ́ èyí tí ọba ní báṣẹ̀rí àti wa mú ànábì ó wù fáwà pé a ah, ẹ̀yin ò ní ṣe tìyín báyìí àmọ́ èyí tí ọba ti rí bẹ́ẹ̀ ọlọ́run tó bá fún wọn lẹ́sìn ó fáwà náà èyí tá a bá fi yàtọ̀ alukurani ó sọ fáwà pé báyìí ní ẹsẹ̀ tìyín àdìsí ó sàlàyé fún wa pé báyìí ní ẹsẹ̀ tìyín ní kúkúrú nù táwọn onímọ̀ máa fi kìlọ̀ wọn pa àlá nínú tafsir ìtàn nabi yusuf alayhi salam àwọn méjì tí wọ́n wá bá nẹ́bí yusuf nù sọ́rọ́tù yusuf kílẹ̀ nìkan lòún rí ọ̀kan lòún rí pé inú ẹ̀wọ̀n lòún wà òun bá rí pé òun lòún dẹni tí ń yọ gbígbà tí èèyàn ń yọ nǹkan fọba ẹ̀mọ̀ kọ́ra bóyá èèyàn bá ń bọ́ bàtà lẹ́sẹ̀ ọba lásán ẹ̀mọ̀ bóyá kan lèyìn náà pé òun á di pé òun náà lòún tún yọ nǹkan múmu fọba òun sì wà nú ẹ̀wọ̀n èkejì ní òun rí i pé bí ìgbà tí wọ́n gbé búrẹ́dì àbí nǹkan kan sórí òun ẹyẹ sì dé wọ́n ń sá jẹ ń sá nǹkan náà jẹ lórí òun gẹ́bí màtọ́lọ̀ ń fa anabi yusuf aleyhi salam anabi yusuf sì túmọ̀ ntọ́lọ̀ ń fi yé e fáwọn méjèèjì a ò rí wọ láìpẹ́ ọ̀jáde lẹ́wọ̀n ó padà dẹ́n tó súnmọ́ ọba ó rí wọ ìjẹ́ díẹ̀ lókù tó gbé láyé torí pé nítorí olórí pé wọ́n padà wá mú ọ wọ́n jáde wọ́n dájọ́ òkú fún ọ wọ́n bẹ orí rẹ̀ àwọn ẹ̀yẹ́ ọmọ wa jẹ́ ẹ bó ti ní wọ́n ń jẹ́ yẹn. nínú àwọn tíra tafsiru míì ara wọn ní mímọ̀ a òun ò rí nǹkan o nígbà tẹ́lẹ̀ yìí lóun rí nǹkan òun náà kàn tẹ́sì rẹ wò ní pé èmi náà rí nǹkan báyìí wọ́n ní yẹn láàyè àti anabi yusuf yá ni pé a ọ̀rọ̀ tó ti ṣe kíni kudiyal amru alladhi fihi tastaftiyan ó ti parí ọlọ́mbọ́lọ́ ti lé mi ó wí inú mo ti wí ara tí wọ́n máa fi kìlọ̀ àmà wá yá làákàlà kí ń léwọn wọ́n ń ṣe kíní mùsùlùmí anabi ti kọ́ ní tó ṣe tí ò ní di à ń lọ ọ̀dọ̀ ẹnìkan tọkàn rí ó sì balẹ̀ tọba ní ìmánì bẹ́ẹ̀ sọ́lọ́ àti sànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. béèrè àwọn obìnrin èèyàn kan wọ́n béèrè pé bó ni obìnrin ó ṣe ṣe irun rẹ̀ tí ó bá lọ hajj bẹ́ẹ̀ bákan náà ṣe bó ni ó ṣe ṣe irun tiẹ̀ ṣe bó ni ó ṣe ṣe bẹ́ẹ̀ náà ni pé ṣé tí ò bá lágbára àti lọ hajj tó lè fún èèyàn ní owó pé kó bóun lọ. Ah, alhamdulillah àkọ́kọ́ ọlọ́run san oníbèrè ilé san dáadáa ah, torí mo kọ́ ìbéèrè yẹn ọ̀kọ́ yé bọ̀tí mo wá rántí pé nínú àwọn ìyá wa tí wọ́n máa ń wá hajj láti pàtàkì láti kwara yìí lẹ́ọdún tó pẹ́ kan ẹnìkan ti bí mi ń béèrè bẹ́ẹ̀ ní madina ìpè kọ́dà wọn ń ṣe fatiwa fẹ́ lòmíì pé béèyàn bá ti fẹ́ lọ hajj àfi kó kọ́dà bó dóbìnrin kọ́ra bẹ́yàn bá ti fẹ́ lọ hajj àfi kó túrílẹ̀ kọ́ ṣe yálayàlá gbogbo eléyìí ọ̀lẹ́rìí kankan nínú lànà ọlọ́run àti tànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kò sí bóbìnrin ti lè ṣeun ẹ̀ ńgbà tó wà Nàìjíríà tí ò lè ṣe bọ́bá wà ní hajj ohun tó yẹ ká béèrè ni pé bó o lobìnrin ṣe lè ṣeun ẹ̀ kọ́ra bí ń bẹ Nàìjíríà gan-an torí pé bóyá ń táwọn èèyàn gbọ́yé ni pé sẹ̀rí àtakò gbogbo tóbìnrin bá lè fi sírun ẹ̀ tí ò ní jó mi ìwẹ́ jánẹ́bọ̀ wọnú run kọ́dà bó ṣe rọ́bà lè kórun nǹkan kan lọ́ dàborun tí ò fi ní jẹ́ kíkíni tí ò ní jẹ́ kómi ó dé ibi irun rẹ̀ bọ́ bá wẹ̀wẹ̀ ọ̀ràn yàn ẹnu tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn àmì àyàn àfikọ́ wa túrun lẹ̀ àfikọ́ wa gérun ògbélé yóò ní ẹ̀rí kankan ní àfikún káfikún pé kọ́dà kìí ṣe lórí ọ̀rọ̀ ọ̀run nìkan kò sáṣọ ara mi ọ̀tọ̀ fóbìnrin nínú sẹ̀ríà Islam kò sí ti ń jaṣọ ara mi lọ́tọ̀ fún kínni fóbìnrin ọkùnrin lọ́la sọ ara mi ara àpọ́nlétọ́lọ̀ ń kúnbìnrin nínú Islam nù bẹ́ẹ̀ bá lè fàǹkárá ṣe hajj tó ti bá ń tó lè wọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí mu ọ̀wọ́lé gbogbo ntóbìnrin ba le wọ̀ tó lè fi kírun nàìjíríà tó wọlé kó firu ẹ̀ náà ṣe hajj ọlọ́ngbà bẹ́ẹ̀ kò sí gbé dandan obìnrin ọmọ wa rán kọ́dà ń tini lójú pé aṣọ tí wọ́n rán fóbìnrin míì kò wá ní dáké ìtòhùn gan wọ̀ ń lè fi kírun kò ní bo òhò tó ìjẹun wọ̀ ń lé wọ́n wà rán ṣòkòtò wọ́n wà rán sọ wà fún pé aṣọ alálàájì lélẹ́yìí kò bá mú bẹ́ẹ̀ o anabuwa muhammad sallallahu alaihi wa sallam kò sákọọlẹ kan pa anabi wa ayú fáwọn obìnrin pé irú aṣọ báyìí ni ẹ fi gbé harami ọkùnrin ni kó ró aṣọ kó sì kọ́dà kan bora obìnrin gbogbo aṣọ tó lè fi kírun tí wọn náà béèrè tí wọn lélẹ ìbáṣẹ rí ọlọrun mu kò fi òwò rẹ lẹ irú ẹ náà lobìnrin máa fi ṣe hajj kọ́dà kò sì ní èdè kọ́lọ̀ kan wàlláhu ta'ala àlà. aha haramu sì ni kóbìnrin mùsùlùmí ó fárí kọ́ra bí ń bẹ ní hajj obìnrin mùsùlùmí kó fárí haramu ni nípa báyìí bóbìnrin bá bọ́ba ṣe hajj eh, káfárí rahimallahu muhallikina wàlmọ̀kọ̀sírí àwọn ọkùnrin nìyẹn o obìnrin mùsùlùmí ò gbọdọ̀ fárí èèwọ̀ sunna anabu muhammad sallallahu alayhi wa sallam ìbéèrè ó ń béèrè yìí wá ní kí bóun ó ṣe wá ṣe níbi tọ́lọ̀ ń ṣe ń rọrùn dé kọ́dọ̀ obìnrin yìí gẹ̀rí èèwọ̀ ni obìnrin mùsùlùmí ọ wá tẹ́rí sí bábà èèwọ̀ ni kọ̀ọ̀kan obìnrin lébi ìsìláàmù ṣe pàwọ̀ sí wọn láà ní ìsìláàmù ṣe ní èyí tọ́pọ̀lọpọ̀ ọkùnrin ń dáwò ní ájì lónìí òun àwọn obìnrin lọ́lọ́run fún láyé ẹ̀ bọ́ba ara su irun rẹ̀ tó sùjọ́ ẹnu yìí tọ́ nà sókè nìna kọ̀rara gé o ti tó fóbìnrin bí mẹ́ta lọ́ba sùn sí oge kan yá yìí oge kan yá yìí oge kan yá yìí o ti tó fóbìnrin àmọ́kùnrin ìmọ̀ kọ́ fa gbogbo oorun àbí kọ́ gẹ́ ọgbọ́dọ̀ kárí gbogbo oorun ọ̀fà ni o ọ̀gẹ́ ni o ọgbọ́dọ̀ kari gbogbo kíni gbogbo oorun àmọ́ àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n àbúrò wa lóbìnrin ara àpọ́nlé ìsìláàmù fún yín nù. No ọ̀rọ̀ra mú díẹ̀ ń bẹ́ẹ̀. kọ́dà kìí sì wá ṣe pé dandan lójú ayé ń bí o ti ṣe sàfà àti márùwà náà ní kóbìnrin mùsùlùmí ọmọ wa tẹ́rí sẹ́nìkan pé bá ń gé kọ́ bá padà dénú ilé tó ń gbé ní rọrùn obìnrin ẹgbẹ́ rẹ àbọ̀kọ rẹ bẹ́ẹ̀ bá jọ lọ hajj pé ọ bọ gé gbogbo eléyà àpọ́nlé tọ́lọ̀ ń ṣe fún obìnrin mùsùlùmí nìyẹn ẹ̀sìn jáwa náà dóńdó àpọ́nlé kọ́lọ́wọ́ gbà lẹ́sìn kan ìbéèrè kẹta àbí pé alárabìnrin yìí níbẹ̀ yẹn ọba lágbára só lè ràn ní hajj eléyìí ṣe fóbìnrin nìkan ká dáhùn rẹ̀ papọ̀ àtobìnrin àtọkùnrin ìsìláàmù fààyè gbà ká báyẹn ṣe hajj pẹ̀lú májẹ̀mú pẹ̀lú kíni pẹ̀lú májẹ̀mú àkọ́kọ́ májẹ̀mú ni ni pé ẹni tá a fẹ́ bá ṣe hajj kò gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀rù ọ̀pọ̀ èèyàn ń bà mí àbí ẹ̀rù pléènì ń bà mí àbí àwọn ọ̀fẹ́ rìnrìn àjò kó wọn má já kí pléènì ọmọ já ni ọ wà rìn nìkan lọ gbogbo eléyìí ọba mọ. ntẹ̀yàn fi lè rán yàn lọ hajj òun làárẹ̀ kò sí nǹkan mi. àárẹ̀ pé a àárẹ̀ yìí ó ní oògùn tó gbọ́dọ̀ máa lò ó ní iye wákàtí tó gbọdọ̀ máa sun kò lè ráyè rẹ̀ ní bọ́bá lọ hajj àbí kọ́dà kò lè dájòkó níjọ́ ohun tí wọ́n máa fi ṣàpẹẹrẹ rẹ̀ ni pé kò lè dájòkó lórí nǹkan gùn kẹ́tẹ́kẹ́tẹ́ àbẹ́sìn tí wọ́n gùn gan kò lè dájòkó lórí ẹ̀ dépò yọ máa lọ gbogbo ẹni tó bá nírú àárẹ̀ àbá ìpè ara báyìí tí kò sì ṣe pé gbà kan lórí tí pé àìsàn yìí ọ lọ ẹni ọba ìparun tí ó lóògùn ni tí wọ́n ń tọ́jú ẹ̀ lọ́wọ́ kò lè rán yàn ní hajj o kò lè rán yàn ní hajj pé kọ́ bá òun ṣe là ń wí o ó lè rán yàn kó fún tọ̀hún lówó kó ṣe hajj ló kọ́ rẹ̀ àmọ́ hajj pé ìwọ lọ ó kọ́ mi ni wọ́n máa fi ṣe làbáyíkà èèyàn ò lè ṣe yíhun àfibára rẹ̀ ọba dá ẹ àmọ́ ẹ òun ò lówó ẹlòkọ́dà ẹlòmíì ò ní òun ò lówó ni ẹ pé ọmọ òun kan wá rẹ́ nìkan hàn liman istata'a ilayhi sabila ńgbà tó lówó ájì ni ọlọ́run yọ̀ǹda rẹ̀ ọba ìgbà ájì tó ọlọ́run tí èsì ájì kárí mi bẹ́ẹ̀ ọba lówó ọlọ́run ṣe kíni ọlọ́run yọ̀ǹda àkọ́kọ́ nìyẹn nu májẹ̀mú bẹ́ẹ̀ bá fẹ́ bá yẹn ṣe ájì ló kọ ẹnìkan ẹ̀ẹ̀kejì ní pé ni tó fẹ́ bá yẹn ṣe ájì ó ti ṣe ájì fún rẹ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ní ájì tá a nabi wọ́n là nẹ́bí gbọ́tarakùnrin kan pé labbaika an shubruma labbaika an shubruma ni wọ́n pè wá ìtumọ̀ ntarakùnrin yìí wí ẹ̀rí pé alálàájẹ́ ọmọ ṣe labbaika Allahumma labbaik àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ẹ̀kọ́ kan nìyẹn bí yẹn bá lọ ṣe ájì ló kọ ẹ nìkan ó kọ ẹ lọ́mọ dá àníyàn tiẹ̀ lọ́ọ́ dá arákùnrin yìí wá pè labbaika an ọlọ́run mọ́ wá dán lóhun hajj yìí ò ló kọ ṣuburuma anabi wa ni man ṣuburuma ta ni ṣuburuma yìí ó ní kọ̀rìbùn lì èèyàn mi kan nínú fámìlì mi ni òun ni mo wá ṣe hajj fún anabi ni fahal hajjajta an nafsik ǹjẹ́ wọ́n gan ti ṣe hajj fún rẹ̀ rí a ọlájà àkọ́kọ́ tó wọ́n wà náà ni a anabi ni hujja an fún ma an ṣuburuma pa àníyàn rẹ̀ dà ṣe ájì fún rẹ̀ ná bọ́ ọba wa ń bẹ tó bá dọdún mi ọ̀padà wa ṣe ájì ti ṣubúrúmà ọlọ́dẹ sófin anabuwa muhammad sallallahu alaihi wa sallam kéèyàn lóhun lọ ṣe ájì ló kọ ẹnìkan tóun náà tí ì ṣe fún rẹ̀ ọ̀rọ̀ ájì ẹ ṣe afẹ́fẹ́ yẹyẹ pé àbí ká máa pèèyàn lálàájì ọ̀rọ̀ ẹ̀sìn ni gẹ́gẹ́ bẹ́yìn ò ṣe lè pé èmi ò tí ì kírun jẹ́ ń bá yín kírun bẹ́ẹ̀ náà lèyìn ò lè mọ wá lọ hajj tèèyàn tóun ètí ìmọ̀ràn àyàn kínni tí ìmọ̀ràn àyàn tiẹ̀ kú àwọn mẹ́jẹ̀mú tí ọ wà ń bẹ̀ nìyẹn ara mẹ́jẹ̀mú tí ń bẹ̀ ń bẹ̀ ni pé yàn wá gbọ́dọ̀ sọ ìbánisẹ́ hajj dòwò kọ́mọ wá bíìlì wọn kọ́mọ wọn iye báyìí ni bẹ́ẹ̀ wọn ṣe hajj. àwọn onímọ̀ ní ọlẹ́tọ́ àti gba ntí ó gbé lọ ntí ó gbé bọ ntí ó jẹ lọ́hùn ọlẹ́tọ́ àti gbà á ẹ lọ ra tíkẹ́ẹ̀tì ẹ sanwó sí bọ́ọ̀dù ẹ̀fọ́ mi náà lówó tí ẹ̀yin máa ná lọ́hùn ló ń jẹ ẹ̀yin wọ mọ́tò nkankan èyí wọn ọ̀lẹ́bì àmọ́ bọ́bá tí wàá dípa wá sọ ọ́ di owó bóun náà tún wá ń retí gbá ah, bóun bá darí àjì yìí òun gbọ́dọ̀ rí iye báyìí tọ́pọ̀lọpọ̀ ń dánwò lónìí eléyìn ọ̀bá lànà nàbì mọ́ sallallahu alayhi wa sallam níparí ni pé ntọ́ bá wá sí wọn wá bí alimami ibn Taymiyyah rahimahullah bí yẹn bá wá lọ́rù hajj yìí kí ni ó jẹ tiẹ̀ ibn Taymiyyah ní inna Allaha wasi'ur rahmah ọba tí kẹrẹ gbalẹ̀ tó gboko lọ́lọ́run bọ́ ọba ṣe dáadáa pẹ̀lú àníyàn dáadáa ẹni tó ṣe hajj fún òun ló ní hajj àmàládẹ́ ni ó ṣiṣẹ́ hajj tiẹ̀ náà kò ní di gbogbo eléyìí ni sariya islam ló fi yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ ẹ̀sìn ẹ wo nù hadithi mi anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni man fatara sa'iman anabi ni bẹ́ẹ̀ yẹn bá fún ẹni tí ń gbààwẹ̀ kan ní oúnjẹ kí ni ládàá rẹ̀ ẹ kana lahu mithlu ajri irú ládàá tẹ̀ ni ẹni ó gbà gan lọ́lọ́run ó fún un àwọn èèyàn wá fẹ́ máa gba oúnjẹ lẹ́nu alọ́dọ̀ àwọn èèyàn mọ́ nígbà tí n bá wá ń gbàwẹ̀ látàárọ̀ tọ́ wá ra ọsàn àti ìrẹsì gbogbo ẹ̀ bọ́yá ló tó two hundred naira ọwá ni wá sínú àwa kó gbogbo ládà mi lọ kò rí bẹ́ẹ̀ ànábì wá fi kún pé mẹ́ngẹ́rì àyànkúsá min ujurihi shay ànábì ní tí ó sì yọ nǹkan kan kù nínú ládà ẹ̀ ní ọgbàwẹ̀ sẹ́rí pé ọlọ́ọ̀lọ́n gbáyé àwa ni ká wá bá a sì wá ọlọ́ọ̀lọ́n lọ́nà tó bá alukur'an kẹrí mọ́mọ́ àti lànà nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam. salaamu alaykum wa rahmatulahi wa barakatu. naam nípa ìṣe àṣàlátù fún anabu muhammad sallallahu alayhi wa sallam ti ṣàlàyé fún wa sọwárí gbọ́ yí pé bí yàn bá ti dákọ̀ anabi kéèyàn ṣàṣàlátù fún sallallahu alayhi wa sallam but nti wá rú wa lójú ni pé ǹjẹ́ sallallahu alayhi wa sallam yìí òun náà rọ́pò sọ̀látù ibrahimiyya so nítorí nígbà tí a ń sọ pẹ̀lú àwọn kan wọ́n ní a ah, ṣé sallallahu alayhi wa sallam yìí ṣé òun náà wà nù tí àwọn sàhábà béèrè ní ìjọ kìnìún ànátà nẹ́bí sàlàyé fún wa ńgbà tẹ́yìn kọ̀ fún wa pé kò sí àsàlátù míì lẹ́yìn àsàlátù ibrahimiya so ta ti sọ pé tí a bá ti sàlátù sallallahu alayhi wa sallam déédé ládá tí èyàn ó gbà ń bi òun náà lè ó gbà ń bi yẹlẹ yìí náà. ọlọ́run san ilé san ní ìdáhùn sí ìbéèrè pàtàkì ní alfa béèrè ọlọ́run san ilé san dáadáa àkọ́kọ́ ni pé ẹni ọba ní kò sí àsàlátù míì mọ́ lẹ́yìn sọ̀látò Ibrahimiyya ìsọkúsọ lọ́sọ̀ ntí ọtọ́nà ní ká pé àsàlátù tó dáa jù òun ni sọ̀látò Ibrahimiyya àmọ́ pé gbogbo bí yẹn bá ti fẹ́ sàsàlátù fún anabi àfi kó ṣe sọ̀látò Ibrahimiyya kò sẹ́rí kan tó wí bẹ́ẹ̀ o ẹ̀sìn mẹ́jà sí alukur'an àtàdí ìsìgbọ́ ká fúnra wa nísìnyí náà alukur'an kẹrìmù ní inna allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima الإمام ابن كثير رحمه الله تعالى ننو ترار تفسير القرآن العظيم أن يبان اللي قلوكا أصيا لا يلقو لقو نقابيري تافا بيري أني أستطلع نقام بيني صلوا alayhi wa sallimu taslima ẹ wá ìkẹfà nẹ́bí àti kínní àti ọ̀la àbálàáfíà ó ní àṣẹ ọlọ́run ni bẹ́yẹn bá rárá rìpíìtì ẹnu àṣẹ ni pé ìkẹ́ àtọ́la ọlọ́run kọ́ba nẹ́bí Ibn Kathir ló ti máa ṣe ọlọ́run sẹ́ kọ́dà bó wí yóò bá torí ń tọ́lọ̀ ń pa wá láṣẹ ni àmọ́ wá kú ká máa wá wá pé wò lọ́wọ́ á dáa jù ibi tọ́rọ̀ wà nìyẹn kọsasa laatu tó súnmọ́ sọláàtù ibrahimiya gbẹ̀nlé yọ jẹgbẹ́ rẹ̀ gbẹ̀nlé yọ dájú lọ. torípé ńgbà táwọn sọ̀hábí wa bá nàbí sallallahu alayhi wa sallam pé kọ́ wa lásà laatu tá a máa ṣe èyí là nàbí kọ́ wọn. àmọ́ bẹ́ẹ̀ bá gbogbo tíra tí wọ́n fi kọ́ hadith anabu muhammad sallallahu alayhi sallam kalẹ̀ gbogbo gbàtẹ́ bá rí tí wọ́n bá dáko anabi ń bẹ àwọn sálàf ntí wọ́n aléhì sọ̀látú wasalam ọ̀nà míì túnú ọba amúbẹ̀ náà aléhì sọ̀látú wasalam àbíkíni sọ̀lọ̀lọ́hù aléhì wasalam ibnu kẹfìrì ní nítorí pé sọ́lù aléhì wasalimu tẹ̀sílìmà àṣẹ ọlọ́nu ọ̀dà bí ìgbà téèyàn bá ní sọ́lù ẹ̀kírun ẹnìkan wá ní ah, ọ́fíìsì mi kọ̀sáyè tó bẹ́ẹ̀ rákà méjì lèmi ó kì í a ah, ẹnìkan lé mi wà leave ẹnìkan ò lé mi raka mẹ́jọ ní kì ah, a ẹnìkan ní mẹ́rin lèmi ó kì ẹ dákun ǹjẹ́ kan ṣe mistake nínú gbogbo wọn ẹ ẹnìkan wá ní èmi ọ̀ láàyè àti kírun àmọ́ ẹ̀yin rúkú kan péré ẹ̀yin sì sálámà sẹ́yìn náà ó kírun nù kí ló dé torí pé n ti ń jẹ́rùn kò pé nù tó ń yẹn bẹ́ẹ̀ náà lọ́rọ̀ àsàlátù náà rí ẹni ọba ṣe èyí tó kéré jù ẹnu bọ́lọ̀ ti wí nìṣẹ́ sọ́lù àléyìí wàsálímù tẹ̀sílímà tó ní kíni sọ́lọ̀lọ́hù àléyìí wàsálàm ó ti mú kíni sẹ́ ó ti mú òfin sọ́lù àléyìí wàsálímù tẹ̀sílímà eléyìí lálàyé tó yẹ ká ṣe fáwọn èèyàn kì sínú tíọ́rà kan pé kò sásàlátù mẹ́ lẹ́yìn kíni lẹ́yìn sọ̀látù ibrahimiya ẹ jẹ́ ká gbọ́ yí bẹ́ẹ̀ pàtàkì jùlọ tafsiru Imam Ibn Kathir mo ti wí ẹ̀ ń tọ́ba nílé àbí tó ní láìbírì kan ẹ dákun ẹ jẹ́ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí ọ̀rọ̀ yìí. bóyá ń bi tí àfa wa fẹ́ ká sọ̀rọ̀ lọ òun ni pé àwọn míì lónìí inú tó wá ba nínú jẹ́ jù òun ni pé bàbá wa ní ká sàṣàlátù fa nàbí àṣàlátù kan wá ń bẹ tó ṣe pé àfẹ́ lè má mà òun ni sọlátul Fatih eléyìí burú púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀nà torí pé kọ́dà kéèyàn ọmọ kéwu kí wọ́n nírú àsàlátù wọn máa ṣe láyé ànábì sallallahu alaihi wasallam kọ́ mọ̀ kọ́ wá lé yìí wọn òun ò sì yìí wọn àsàlátù tẹ́nìkan wá ọ̀dà o kọ̀dà o ọwọ́ àrò lẹ́yìn tó ju ọgọ́rùn-ún ọdún lọ lẹ́yìn tá ànábì ò sí mọ́ káwá pé yìí lọ́la ju àsàlátù tí wọ́n ń ṣe láyé ànábì lọ ibi tí mistake ti wà nù. àbí kéèyàn tiẹ̀ wá sọ̀rọ̀ kẹfìrí jáde lẹ́nu igbe sọ̀látù ìfàtí kan ṣe déédéé kuraani nígbà six thousand six hundred and sixty six ọ̀rọ̀ kẹfìrí ni bẹ́ẹ̀ yà bá ma bẹ́ẹ̀ ògbẹ́ntọ́ bá ní àsàlátù kan ju alukur'an kẹrìmù lọ torí pé alukur'an kẹrìmù kàlámù lọ ọ̀rọ̀ ọlọ́run ni òun làwọn àfáàfin ní gẹ́yìrú makhlukin gbogbo nǹkan lọ́lọ́run dá ọ̀rọ̀ rẹ̀ ò sí nínú tọ́ dá ara ọlọ́run lọ̀rọ̀ ọlọ́run ajẹ́ pé bí yẹn bá ní solatul fati ju alukurani lọ indirectly ń pọ̀jọ́ ọlọ́run lọ́nà bí yẹn bá sì dẹ́yìn wò ọ̀rọ̀ kẹfìrí ni o àmọ́ ká sọ ọkọ yẹnjú kò sí ẹ̀rí kan tó ní ọ̀ sásàlátù mi lẹ́yìn kínní solatul ibrahimiya àmọ́ solatul ibrahimiya ló bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ṣe nítorí ọ̀dà àjùpọ̀ ọ̀kan la mú wá ni ẹ̀kejì ni pé ńgbà tọ́lọ́wọ́n ọ̀yọ̀ǹda pé a máa tiẹ̀ sàṣàlátù kan lórí ìrun èsì tí ọ̀yọ̀ǹda mi èsì tí ò a máa ṣe mí sọ̀látù Ibrahim yà yìí náà ó gbélé yìí mi hàn pé òun ló ṣe kíni òun lọ lọ́la jù àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ti ní alayhi sọ̀látù wassalam àbóníkíni sallallahu alayhi wasallam ó ti máa ṣe sọ́lú عليه وسلموا تسليما والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين